Mm. Mm. Attention. Mm. Mm. Yẹ máa kọrin orí wo ni kí n kọ o. Ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí àwọn wòlíì. wa, ẹ̀mí mímọ́ ẹ ṣé. Ẹ̀mí mímọ́ ta orí o, ẹ̀mí mímọ́ ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé o ẹ̀mí àwọn wòlíì ẹ̀yin kúkú lágbára wa ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ ṣé o bàbá ẹ ṣé o bàbá ọlọ́run ayérayé ẹ ṣé o bàbá ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mímọ́ ẹ ṣé o fún inspiration yìí inspiration gidi ni o ẹ̀mí mímọ́ ẹ ṣé ẹ̀mí mi máa ṣe tí ẹ bá mi sọ̀rọ̀ ẹ̀mí mi máa ṣe ẹ mà ṣe o ẹ ṣeun ẹ ṣeun ẹ mà ṣe o ẹ̀mí mi máa ṣe ẹ̀mí mi máa ṣe fún inspiration yìí o ẹ̀mí mi máa ṣe o tẹ́ ẹ bá mi sọ̀rọ̀ ẹ̀mí mi máa ṣe ẹ ṣe ṣe ṣe ṣe ọlọ́run ẹ̀yin náà ẹ ṣe gan ni ẹ̀yin lẹ láyé ẹ̀yin lẹ lọ́run ẹ̀yin lẹ lágbára ẹ̀yin lẹ láṣẹ ẹ̀yin lẹ nípò ẹ̀yin lẹ lé gbogbo ènìyàn ẹ̀yin lẹ sì ní ohun tó bẹ nínú ayé àti ayé fúnra rẹ̀ ẹ̀yin lẹ jùlọ ẹ̀yin lológo jùlọ ẹ̀yin lọ́ba mímọ́ ẹ̀yin lọ́ba tó tó ẹ̀yin lọ́ba tó tó fún ẹ̀yin ni a lè ṣe lè wí ẹ̀yin ni a lè wí lè ṣe ẹ̀yin ni ọba lánàá ẹ̀yin náà ni ọba lẹ́ni ẹ̀yin náà ló tún máa jẹ́ ọba lọ́la ọba títí ayérayé àrólé tó jọba tó tún bí ara rẹ̀ tó sọra ẹ̀ lórúkọ tí ò kì í kú tí ò sì lè kú láéláé ọba tọba ayé gbúdọ̀ tẹríba fún ọba ayé tí ò bá tẹríba fún ọba ọ̀run ẹ̀sìn ló máa bá lọ ọlọ́run ẹ ṣé gan ni fún agbára yín ẹ̀yin là ń pè báyìí àwọn ọmọ kékeré àwa tá àti ẹ̀ lè pe àwọn èèyàn lásán tó wà nínú ayé kan ti ẹ̀dá ènìyàn lóhùn àwa ń pè yín pẹ̀lú ẹnu wa tẹ́ fún wa tó tóbi ẹnu wa tẹ́ fún wa tó bo eyín wa ẹnu wa tó wúwo ọlọ́run ẹ ṣé o à ń pè yín ẹ̀ ń dáhùn kábíyèsí ọba tí ò tiẹ̀ kí ń jọra ẹ̀ lójú bó ṣe yẹ kó bó ṣe jọjú tó láyé àtọ̀run ọba tó lágbára jù kò jọra ẹ̀ lójú ọba tó tóbi jù tí ò sọ wípé àwọn tí ò tóun máa ń pè òun ọba tó tóbi ju gbogbo ènìyàn lọ tó sì ń ṣerú gbogbo ènìyàn tó dá aláṣẹ tó ń fi gbogbo àṣẹ tó ní àti agbára tó ní tó fi ń sàfù gbogbo universe àti ayé àtọ̀run kábíyèsí elédùnmarè ọba tí ò kí ń sùn tí ò kí ń tò gbé ọba tí a máa ń pè lájò ó jẹ́ lájò fún èmi ó tún jẹ́ nínú ilé mi ọba tó tó ọba ayérayé ọba tí ò kẹ́rẹ̀ ọba tí ò expire rí a ti rí nínú ayé yìí bàbá kú ìyá kú àwọn ènìyàn á máa kú ọlọ́run yìí nìkan náà ni òkú rí tí ò sì lè kú láéláé àìdíbàjẹ́ mo júbà rẹ lónìí o mo ṣèbà rẹ o bàbá ayérayé mo ṣèbà rẹ o lórí ọmọ mo ṣèbà rẹ o lórí gbogbo àwọn tó fẹ́ mi àwọn olólùfẹ́ mi àti ọmọ nàìjíríà lẹni kí n bá sọ̀rọ̀ lónìí àwọn kan tiẹ̀ wà wọ́n ní wọ́n kórìíra mi wọ́n máa kórìíra mi wọ́n kàn kórìíra ara wọn ni gbogbo ohun tí ọlọ́run fẹ́ ṣe fún mi àti tó ti ṣe fún mi láyé ni wọ́n kórìíra wọ́n wá fẹ́ kémi máa wo ara mi bí ẹni tí ọlọ́run kórìíra tí ọlọ́run bá kórìíra mi á ti kán mi lápá ti kán mi lẹ́sẹ̀ á ti fọ́ mi lójú gbogbo ibi tí àwọn èèyàn fẹ́ kó ṣẹlẹ̀ sí mi tipẹ́tipẹ́ á ti jẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run mo dúpẹ́ fún yín lónìí nítorí pé kò kórìíra èmi Bọ́lá Fọláṣadé àtọmọ tẹ́ fún mi bẹ́ẹ̀ ni àtìgbà tí mo ti bí ọmọ náà ní àwọn ènìyàn ẹbí àtàrà àjàjà àwọn àwọn èèyàn tó yẹ ká fara tì tí wọ́n wá di ẹ̀gún torí pé wọn kò fẹ́ kí n bí ọmọ wọ́n fi fẹ́ wọ́n kàn fẹ́ kí n máa ṣerú àwọn ènìyàn kan kí n sì máa ṣiṣẹ́ kí n máa fi sin àwọn ọmọ ọlọ́mọ nígbà tí mo bí ọmọ náà tán orí ọ̀tá gbóná èṣù kó sí ọ̀pọ̀lọpọ̀ nínú ayé ọkàn wọn ò balẹ̀ mọ́ tó bá gbọ́ pé their mind no touch ground láti gbà yẹn ọlọ́run ẹ mà ṣe o tẹ́ dójú tọ̀tá wọ́n ní mi ò ní rí gbà nígbà náà pé ọmọ ìwọ báwo èyí tí wọ́n ti mọ̀ pé mo bí lákọ̀ọ́kọ́ yẹn wọ́n ti mọ̀ pé a máa fi nà ẹ́ pa wọ́n ti wá gbàgbé pé bíbélì sọ pé mi kò ní kú ikú kan bí ó ṣe yíyè ní kémi kóyè láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run wọ́n ti gbàgbé pé ọlọ́run lọ́ba tó dá ayé àti ọ̀run wọ́n wá sọra wọn di pé bí a bá ti wí bẹ́ẹ̀ ó gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gbàgbé pé ọlọ́run ló nìkan ló máa ń wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ àṣẹ tó ń dáhùn àṣẹ ọ̀rọ̀ tó ń dáhùn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ ńlá mì ọ̀rọ̀ gidigba tó dá ayé àti ọ̀run ọ̀rọ̀ tí ò kì í ṣá ẹ̀ ńgbà tí wọ́n tún sọ pé mo wà nílùú Canada ìpè ìwọ ọmọ yìí tún escape máwọn ọ̀tá lọ́wọ́ ó wá sílùú Canada ìwọ tó yẹ ká fi tà ká fi ìwọ tó yẹ ká ti tà ká fi rà tùpà ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ ni àjítàn náà wo tó wá ṣe tán lóun sọ̀rọ̀ lórí Facebook àwọn ará ilé gan tán jẹ epo tán jata tán jẹ ogún mi tá a ti ṣiṣẹ́ fún tá a gbàdúrà fún wọ́n gbé ìgìgírísẹ̀ wọn sí mi tá ará àta wọ́n á fẹ́ ṣe many many things pé ìwọ a máa rí dínkù ẹ̀ láyé yìí <laughs> ọlọ́run sọ fún mi ó ní òun màrí ó ní wọn ó lóun màrí dínkù ẹ̀ ó ní wọn they are just jealous of you ó ní they are just bunch of bunch of wicked souls eh, ó ní ṣàmà wò ń tiẹ̀ wọ́n nígbà tó tún débi báyìí wọ́n gbógun tì mí wọ́n ní ìwọ ẹ̀wọ́ wọ́n máa sọ ẹ́ wálé ni láì ní nǹkan kan ìwé ìlú ò ní rí gbà wọ́n wá jẹ́ ìyàwó mi á kiri oríṣiríṣi ata nǹkan tí ò dáa wọ́n ní ìpinnu fún ọmọ náà wọ́n sì ti gbàgbé pé mo ti fi ọ̀nà mi lé olúwa lọ́wọ́ wọ́n gbàgbé pé mo bèè lọ́wọ́ olúwa kó tó fún mi ní ọmọ náà tí mo pè ní tolúwa ni ọmọ tí olúwa fi rẹ̀ mí lẹ́kún nígbà tí ayé pa mí lẹ́kún àṣẹ nígbà yẹn mi jẹ́ tí ìrẹ́kún nígbà náà ọlọ́run ọmọ tọ́lúwa fi rẹ̀ lẹ́kún tó ọlọ́run ṣe léyìí fún mi gbogbo ń tẹ́ ni wọ́n máa ń jẹ́lọ́sì oore tí ọlọ́run bá ṣe nìkan ni ayé máa ń jẹ́lọ́sì náà máa ń kórìíra èyí tẹ́nìyàn bá ṣe wọ́n para wọn pọ̀ pé ọjọ́ tó bá wà náà la máa gbé wálẹ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé wọn ò ní signatory wọn ò ní signature wọn ò tiẹ̀ ní stamp lórí orí tí wọ́n tí ọlọ́run ṣe fún mi ọlọ́run ẹ̀yin nìkan lọ́pẹ́ tọ́sí àti ìyìn yẹ lónìí o mo gbé yín ga ọba tó tó mo yìn lógo àwọn olólùfẹ́ mi tó máa wá sórí platform mi àtàwọn tó kórìíra mi tó lẹ̀pọ̀ mọ́ platform náà tó ń ba platform mi jẹ́ mo dúpẹ́ fún gbogbo yín mo dúpẹ́ fún wọn lórí mo dúpẹ́ fún ẹ̀yin nìkan kì í ṣe àwọn kẹ̀ẹ́ mo dúpẹ́ fún yín lórí wọn nítorí pé ẹ sọ pé ìyànjú wọn bọ́n ṣe ṣe fún mi lẹ́yìn ṣe fún wọn tí ẹni kí n dúró ẹni àkókò kan ń bọ̀ bẹ́ẹ̀ ni nígbà tó bá ti tó àkókò ni when the time comes Lord, I trust so much in you. I worship you, Lord. You never expire. People on this earth will expire. Thank you for the grace and the opportunity you have granted unto me, Bola Folashade, to trust in you, to believe in you. I don't look at their faces. I don't look at big pastors. I don't look at small pastors. I don't look at the riches. I don't look at your wealth. I don't look at your houses. I don't look at your position. I do things the way God just places in my heart. Nítorí pé ọba tó jọba lọ ni mò ń sìn. Ṣé àwọn ènìyàn tó tẹ̀ jẹ́ pé wọ́n ní èèyàn nínú ilé wọn tó fẹ́ para lé wọn ṣé òun náà máa sọ pé kò gbẹ́kẹ̀lé? Ṣé àwọn pásọ̀ tó ní ọmọ ọ̀jọ́ nínú ìjọ tó yẹ pé twenty thousand péré ló pa mẹ́mbà church wọn lè gbàdúrà bí ẹni máa kú ló sì kú sínú twenty thousand gbèsè tó fẹ́ san àbí owó ìṣòro tó ní? tí ò rí ṣe títí ó fi kú ṣé òun ló fẹ́ẹ́ gba ìwọ òun ló fẹ́ẹ́ gbà mí àbó òun ló fẹ́ẹ́ gbójúlé ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kan rán wa sínú ayé ni àwa ò lọ sínú ayé láti lọ pé a fẹ́ gbà lọ́wọ́ wọn ṣùgbọ́n láti ṣiṣẹ́ tẹ rán wa tẹ bá sì ti rán wọn níṣẹ́ máa ń fi àyà tí ni òmùrán ọmọ níṣẹ́ bá ṣé òrán ọmọ níṣẹ́ fi àyà tí ọba tó máa bẹ̀ẹ́ jáde tó máa ti débẹ̀ kó tó di pé ìwọ náà dé ọlọ́run ó kàn ń dára tó wù ẹnìkan ká ló lè bí ọ́ kábíyèsí alágbára gíga mo dúpẹ́ gan-an ni o lórí ayé tèmi bọ́lá fọláṣadé lónìí ó ní kí n ṣàmà dúpẹ́ fún yín ẹni tí bá mọ ohun tí àwọn èèyàn ṣètò fún mi ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti sọ pé wọ́n jẹ́ àwọn wòlíì ńlá àwọn ní àwọn oní onífìlà gogoro àwọn tí ayé mọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí ọlọ́run ẹlẹ́mọ̀ wọ́n rí ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́ nígbà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹlẹ́mọ̀ wọ́n rí ẹni ṣùgbọ́n ṣe ti kọ̀ wọ́n nítorí pé hmm, ẹlẹ́ ti kọ̀ wọ́n ẹ sọ wọ́n ní àwọn lọ sílùú òyìnbó wọ́n láwọn ṣe títí títí ìyà jẹ wọ́n títí títí nílùú òyìnbó wọ́n ní wọn ò mà fáwọn níwèé o ṣùgbọ́n mo sọ mo ní ọlọ́run mi mo ní tó pé mo gbàdúrà kí n tó wá bí ẹ sì ti mọ̀ mí kí n tó dé bí mo fi gbogbo ọ̀nà náà lé yín lọ́wọ́ ẹ gbà á fún mi nígbà tí mo dé bí ohun tí wọ́n ní kò ṣeé ṣe wọ́n pọ́n mi lójú nítòótọ́ ẹni kí n má bẹ̀rù kí n má fòyà ẹni máa rí ogun ẹni ṣùgbọ́n kí n tújú ká ti ṣẹ́gun ayé fún mi gbogbo nǹkan tí n bá gbà pátápátá ni wọ́n gbógun ẹni ohun tí wọ́n bá gbógun tiẹ̀ lórí ẹ̀ tó kàn rí gbà ó lè mọ yí ẹ yorùbá gan náà tún sọ pé ohun tó bá fara ṣiṣẹ́ fún ló máa ń pẹ́ lọ́wọ́ ẹni torí bẹ́ẹ̀ tán bá gbógun tí ó nítorí pé tó bá ti gbàdúrà síwájú ọjọ́ ibi náà ohun tó bá tún bá ti ṣe fún ẹ tó ti gbàdúrà kó tó gbà á àdúrà will be the protection upon those things you have collected have given unto you and you promise that when you lift people up nobody can let them down when you bless nobody can curse a lot of people ló ti kó ègún nínú ayé nítorí pé wọ́n kó ọrọ̀ ayé gbogbo owó olówó ọlá ọlọ́lá ọrọ̀ tó yẹ kí orílẹ̀-èdè kó fi máa jẹ kó fi máa mí wọn ẹlòmíì fi ṣe ti ẹnìkan ó sì wá lóun wà bless ẹ fi ọ̀pọ̀lọpọ̀ wọn wá pé they are under curse but they call themselves blessing even ìwọ tó ń yọ lẹ́nu tó ń kàn rí pé àparapọ̀ afẹ́ jẹ ní ìyà ni afẹ́ ṣù ẹ̀ ó ní àwọn gan ló ní ìṣòro nítorí pé wọ́n rò pé o ti sọ àwọn nǹkan kan tó ta bá wọn tó sì lè ba iṣẹ́ búburú tí wọ́n ń ṣe jẹ́ tó ti ṣiṣẹ́ ní kàmpù wọn ó ní wọ́n wá manifest with the things that is in them ó ní you thought that I hate you ó ní no ó ní they are showing themselves they showing the wicked spirit in them bẹ́ẹ̀ ni ó ní by their fruit you shall know them dádì mi mo dúpẹ́ fún yín nítorí pé gbà tá a rí jẹ ẹ̀yin lọ́lọ́run gbà tá a jẹ ẹ̀yin lọ́lọ́run kì í ṣe pé ẹ̀yin ò fẹ́ ká jẹ ẹni ètò tẹni fún àwa àwọn ọmọ yín àwọn olólùfẹ́ yín gbogbo ènìyàn tí ẹ dá ẹni ètò náà dáradára ni ṣùgbọ́n gbà tí ọ̀tá wá wá gbin èpò sáàárín àlẹ̀kámọ́ ènìyàn ọlọ́run mo dúpẹ́ fún ètò dáradára tẹni fún wa because of this whatever anybody have done bóyá ọkùnrin àbí obìnrin bóyá dúdú àbí funfun bóyá kúkúrú àbí gíga bóyá ọmọ èṣù àbí èyí tó tún jẹ́ ọmọ èṣù òrìjà tó pèrè lọ́mọ ọlọ́run we don't care we trust in you and we cannot be put to shame torí pé a gbàgbọ́ pé ayé pàápàá àti ọ̀run yóò kọjá ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ yóò kọjá láìṣe so táwa ní òkè níwájú sèré bábélì nígbà tí ọlọ́run sọ bẹ́ẹ̀ ta lẹni náà tó wá sọ pé òun ní kò ní lè ṣeé ṣe we trust in you daddy we just worship you èmi bọ́lá fọláṣadé lónìí lórí gbogbo nǹkan tẹ́ ṣe fún mi nínú ayé mo fún your wonderful daughter you are giving unto me if not your grace if not because i collect the baby from you by today she will never be with me again but because she is from you she endure we are together she pray she hope she trust in you just like me, they trouble us together because they don't want us to live. It's not because you hate us, not because we are wicked, because of the wicked we are born where wicked people are being promoted. We are from origin that the wicked they are being clapped for, and they embrace them, they honor them, they usher them to the front, not the gift of people that usher them any longer. But you know everything. You can do all things. I appreciate you, Lord. I can't thank you enough for this morning. I don't want to ask anything, but just for you, Daddy, that you have been protecting us and guiding us and being with us and providing for us and making us heal, heal and healthy, not sick. Now you have been setting our brain, not making us to be our brain to be shattered. A lot of people they have not troubled them to this level, the mental, the crazy, the a lot of things happen to them. But for me, you said just give thanks to to me to you. I give thanks to you, Daddy. You love me more than anybody. You love me. You love me more than anybody. Nobody can show the love you show to me. Nobody can care, care for me like the way you do. Nobody answer prayer like you. Nobody support me like you. Nobody care for me like you. Nobody, nobody provide for me like you. Nobody can do anything for me like you. I appreciate you once again. I be that exalted this morning, be glorified forever. Thank you for the wonderful daughter. Lord of this world, they, they exalt, they admire, they lift, they kiss things that will pass away. Thank you, Lord, because it's not even by my power. You said it that when I when I look at my origin, if I should check my background, if I should look at where I came from, from the father's side first, from my mommy's side. You see, as you look at them. as you look at their background. All the background we came from. as you look at the country I came from. It's a country that people, when you know people, you can kill others and you go scot-free. A country I came from. Yes, see, as you look at the place. as you look at my country, my father's house, my mother's house, and all the people who have been coming across is a country <laughs> that if the people, the, those who are doing evil, they be honored. And those who do good, they will be crucified. Yes, a lot of great people, a lot of people in the world, and also people in the Bible, in some book or the other, they face it, even in the Al-Quran. A lot of great people that they worship, They face tribulation from their home, from their family, from their country, from their tribu I mean siblings, from husband, from wife, from children. But you still be with them because they trust in you. Yeah, you say if you want to show yourself to some people at times, you allow such thing to happen to them. You allow them because you want to reveal yourself. What other cannot see, what other cannot do, you want to do it in their life the capacity, the strength, and the anointing that other don't have. You want to release it. You want to have a quiet time with them. You want to talk with them. You want to be their friends. You want them to trust in you. You want them to know you live. You are in existence. You are not an imagination. You are beyond imagination. I study. I say thank you for this morning. Once again, I can't compare you with anybody. I cannot. Or when I look at my origin, on saying today that I'm a fa I'm, I'm serving the Lord, want to say the truth that we want definitely. I know it's going to spark a lot of rich people. It's going to that truth going to spark a lot of people who call themselves righteous that they are hiding, pretending to people and also haunting you. You know, normally from my family. If I should be like them, I would not be saying the truth. I suppose, according to where I came from, I'm supposed to be practicing witchcrafts. I'm supposed to be practicing how to steal, how to destroy life. But no, because I'm in you and you are in me, and you make me a different, a peculiar, an ambassador for peace and joy, a, an ambassador for, for Christ, a peculiar nation. <laughs> you separate me. Yes, you make me different. And the evil ones see me like outcasts. But because you are with me, Lord, I say thank you for your grace over me, over my daughter, over the people that some people are like us. But we are not many. They call them, the white, the English call them genus. I thank you, Lord, because I'm just a genus. It's your grace, it's not by my power. It's not the grace of my mother. It's not the grace of my father. Because if they have grace, what they have done, they won't do it. My father will not die when he died. My mommy will not do whatever I have done that is not good. My family will not behave the way they have behaved. If there is by their grace, my country will not find themselves in that terrible mess. When uh, killers will be walking around, when the wicked souls, the evil ones, Everybody practice evil or the other. Different designers of wickedness operating in a country that I was born. It's not my grace, Lord. You just make me a special one. You make me a peculiar nation. You make me an ambassador for truth. Lord, I appreciate you for the grace. I appreciate you for the honor. I appreciate you for the anointing. I appreciate you, Lord, for the strength you have given unto me. I appreciate you the day of, of tears. I appreciate you the day I cry. I appreciate you the day I smile. I appreciate you the day I speak. I appreciate you the day I was silent. I appreciate you the day everything goes smoothly. I appreciate you the day of worship. I appreciate you for everything. There's nobody like you. You are wonderful, Daddy. You are beautiful, Daddy. You cannot expire. You cannot die. You cannot forsake your one. You cannot lo love me less. You cannot leave me alone. You cannot kill me when the enemy want me to want me to die. You cannot put the enemy enemy cannot put the, I mean, put me in the hands of the enemy. A, lo a lot of enemy have decree in their closet, in their meeting. You forfeit their plan. I just ask you and you answer me. Daddy, I cannot pay you back. I just say thank you. I just say thank you. Lord, I say thank you. Lord of Life, I say thank you. King of glory, I say thank you. Wonderful Lord, I say thank you. Creator of heaven and earth, I say thank you. Creator of everybody, I say thank you. The, the, the, the, the one that reigned before the earth was created, I say thank you. The one that is reigning when the world was yes, in existence now, I say thank you. The one that will reign forever when nobody will be existent again, I say thank you. The one that knows the beginning and the end, I say thank you. You are the rock of Sharon. You are the lily of the valley. You are the ayam am and I am. Unchangeable I say thank you, Daddy. Thank you for the life of your daughter. You have given unto your daughter for last day. You gave Oluwaseyi for me. to for last day. You gave Olúwa Olúwarẹ̀mílẹ́kún to for last day. You gave Àánú Olúwapọ̀ lórí mi to day. Or oh, you gave Olúwagbóhùn mi to day. You gave Tolúwanimí to for last day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 ayérayé ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ ṣé olúwa ẹ olúwa ẹ olúwa ẹ olúwa ẹ ṣé ìlú tí a ti bí mi I was born in a country we have a lot of pastors that are good we have numerous we have few of pastors that are good men of God that are good few we have numerous ones that are wicked that practice fraud that fraud that practice killing <laughs> ah yes I'm a living witness eh, a country that the pastor will ask you, let us pay you token and get your property. And when you refuse, they gang together because they are gangster, because they are many, because they are numerous. They fight, they fight the truth, they fight, they fight the righteous, they fight, they fight innocent, they fight, they fight and fight and fight and use their fight to rob people. Lord, I say thank you for your grace. So It's not by my power. Why you don't allow me to join them? It's not because of me, because my father is righteous. So it's not because my mother have not joined gang, I have not joined clique, have not joined some group as well. I came from a country that everybody had to be in clique. Everybody had to be in, <laughs> had to be in courtism in one courtism or the other. Olúwa, kini ni mo ṣe fún yín tẹ́ fi yà mí sọ́tọ̀ fẹ́ sọ mí lórílẹ̀-èdè ọ̀tọ̀? Ènìyàn pàtàkì. Kí ló dé o? dáàdi ẹ̀ ṣe I can't bí yín mi ò lè bí bẹ́ẹ̀ ni I can't bí yín mi ò lè bí ló ń jẹ́ bẹ́ẹ̀ I can't ask you I can't question you unquestionable God you are God I say thank you on behalf of the people under my platform this morning I say thank you Lord even when we are there in Nigeria when we are there in this world we are walking you say when we walk through the valley the shadow the valley um, sorry English come Hmm. when we walk through the valley shadow of olive you shall save us the evil will not come near us we have been walking around in the danger place danger zone where we don't know we look at some people we even kiss them we embrace them ah you don't we don't know that they are dangerous olúwa o orílẹ̀-èdè tí mo ti jáde wá àwọn apààyàn wọ́n máa rìn wọ́n máa ṣakọ̀ wọ́n máa jalè nítorí wọ́n bá jí lọ́wọ́ ènìyàn wọ́n máa lò bó ṣe wù wọ́n wọ́n sì máa tún bú ẹni tí wọ́n bá jí lọ́wọ́ rẹ̀ wọ́n máa gbógun ti àwọn ènìyàn ọlọ́run ẹ ṣé olúwa mo àsọtẹ́lẹ̀ àwọn ìkà tí oṣù àjẹ́ tí èmèrè babaláwo tí ìkà ayé tí àwọn àfà àwọn àfà ibi àti wòlíì ìkà ẹ̀jọ̀ ṣẹ lórí mi kò sì ní ṣẹ lórí èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi mo mà dúpẹ́ o ẹ ṣé gan ni ẹ kú ìtọ́jú mi o dáàdi ẹ ṣé láti ìbàdàn ti bí mi sáyé I can't tell all, oh, all oh, what I've seen, what I've been through. You are grace, your grace is upon me. Yes, your grace. I look at some things you have done. Now I can't say thank you enough. You are wonderful. To the level, I'm here in Canada. I'm sleeping on the bed. I'm not sleeping on the floor. What the enemy plan for me? Wọ́n fẹ́ kí n máa sùn sínú ẹrù ni. Olúwa ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ fún mi ọlọ́run gbogbo àwọn èèyàn tó pinnu ikú fún mi ọ̀pọ̀ majority of them ti bára wọn lọ́rùn alákejì ah, ọ̀pọ̀ tó fẹ́ kí n yàgàn tó ṣiṣẹ́ ìkà lórí mi pé wọn ò ní jẹ́ ń bímọ ọ̀pọ̀ ti bímọ kú ọ̀pọ̀ ti sọmọ tí ẹ̀ ah, ọlọ́run ẹ ṣe gan ni mi ò fi yọ̀ wọ́n náà mo kàn fi ń gbé yín ni o tó ẹni táwọn ọ̀tá wa bá ti ń lanú kankan kọjá we are going to be the one to save them as well tó ń bá submit a ti ń gbà wọ́n a sì ti ń sọ̀rọ̀ yín bó jẹ́ pé ogun le púpọ̀ fún orílẹ̀-èdè náà ọlọ́run ẹ ṣe àwọn ìka bẹ̀ wọ́n dúró wọn ni wò a máa fi ìkórìíra wọn fún ẹni wọ́n rò bóyá wọ́n kórìíra mi wọn mọ̀ pé wọ́n kàn practice evil tó wà nínú wọn all of them are manifesting when you do good to them they pay back with evil when you don't they want to take you by fire to serve them when they are not paying cover for it they are not paying the country that you work not get salary they want to use you for fun they want to turn your glory they want to turn you useless even when you go to other country they want to collide with people in abroad also to wicked deal because they want people also in abroad. They want to initiate them to practice wickedness, to practice evil. Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé. Bí wọ́n bá ṣe nǹkan initiate àwọn ènìyàn tó, Thank you, Lord, because I will not be able to be initiated. My daughter will not be able to be initiated. Ọlọ́run ẹ ṣé gan ni. Mo dúpẹ́ fún yín o. Àwọn tó wà lábẹ́ ohùn mi náà, bó jẹ́yàn rere ni wọ́n. Bá mi san wọ́n lẹ́san tó dára bó sì jẹ́ èèyàn ẹbí náà ni wọ́n san wọ́n lẹ́sàn-án tó bá ń ṣe ohun tí ẹnikẹ́ni bá ń ṣe òun ni kó bá mi san wọ́n ní ẹ̀san rẹ̀ ọlọ́run o gbàkóso ayé wa àdúpẹ́ fún yín mo ní mi ò fẹ́ béèrè ohun kankan lónìí ju pé mo kàn fẹ́ dúpẹ́ lọ ẹ ṣé o lórí ibùsùn tí mo sùn sí yìí ọlọ́run ẹ ṣé o torí tí n bá dìde màá lè gbẹ́sẹ̀ mi wọ́n fẹ́ ká má lè gbẹ́sẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn máa ní wò ó máa wú kúnlé ni wàá máa wo ní ta fẹ́ ṣe fún ẹ ò ní lè rìn mọ́ tó bá yá ọlọ́run mo dúpẹ́ tó pẹ́ ní gbogbo tó bá ti wíṣ mi ló máa jẹ́ tiwọn kí ni mo ṣe fún jẹ́ fẹ́ràn mi kò sí ẹ̀kọ́ fàánú gbà mẹ́ni ẹ̀yin tí ẹ̀ ń jẹ́ orúkọ yìí baba láì ní baba ẹ ṣé ẹ ti mọ̀ pé mi ò ní baba tayé ẹ kí ẹ fún mi baba láì ní baba ẹ ṣé ìyá aláì ní ìyá ẹ ṣé ẹbí aláìlẹ́bí ẹ ṣé ara aláìlára ẹ ṣé ọkọ aláìlọ́kọ ẹ ṣé ó gbèjà kẹrù ó boníjà òwò kẹ̀m̀bẹ̀rẹ̀ bí ọlọ́run tó wá gbádá rojú ogun ọlọ́run tó jà tí ò fi àdá jà tí ò fi bọ́n ṣe ọlọ́run tí ò sọ bátù kankan nà rí ọlọ́run tó tóbi jùlọ ọlọ́run tó lágbára jùlọ olówó orí mi o okun àtagbára mi o ẹlẹ́dàá mi o ayọ̀ mi o ọkàn mi o àná mi o ẹwà mi o ògo mi o ọkàn mi ẹ ṣe gan ni ẹ lórí mi ẹlẹ́sẹ̀ mi láti ìkànnà ọrùn mi dé ìkànnà ẹsẹ̀ mi láti orí mi dé ìkànnà ẹsẹ̀ mi dé abẹ́ ẹsẹ̀ mi níbi tí awọ wà yẹn ẹ̀yin lẹ́ni gbogbo ẹ̀ tirẹ̀ ní ṣe mo fi sílẹ̀ fún ọ ó ní tirẹ̀ ní olúwa mo ti fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa tìrẹ ni olúwa mo fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa tìrẹ ni olúwa ti fi sílẹ̀ fún ọ òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa tìrẹ ni ọlọ́run àwa ti fi sílẹ̀ fún ọ o òwúrọ̀ mi ọ̀sán mi alẹ́ mi o tìrẹ ni olúwa ọlọ́run ọlọ́run ẹ ṣé nínú ayé tí àwọn èèyàn ti wà confused they don't even know what to do àwọn confusionist ọlọ́run ẹ ṣé tẹ̀ jẹ́ ká wà confused ọlọ́run ẹ dúpẹ́ tẹ̀ jẹ́ kọ́pọ̀ lọ́wọ́ dàrú ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o tẹ̀ jẹ́ kí ọ̀sán jọ òru ní ojú wa ọlọ́run ẹ ṣé o tẹ́ ẹ̀ jẹ́ gbàbọ̀dì ọlọ́run ẹ ṣé o lórí gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo ibi tá a gbà kọjá níbẹ̀ ọlọ́run ẹ ṣé o níbi tó léwu tá a ti kọjá tí àwọn ẹlòmíì gbàbẹ̀ kọjá tí wọ́n lè tí wọ́n kọjá àwọn ẹlòmíì gbẹ́sẹ̀ sí ọ̀nà náà wọ́n lè kọjá ọlọ́run ẹ ṣé a ò fi yọ̀ wọ́n ẹ̀yin lẹ kó wa yọ ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé tẹ́ ẹ̀ jẹ́ káwọn èèyàn lò wá nílòkulò tán bá lòyàn tán wọ́n á lò nílòkulò wọ́n á sọnù a ah, ọlọ́run ẹ mà ṣe o tẹ́ ẹ jẹ́ káyé lò mí lòkulò tẹ́ ẹ jẹ́ káyé lò ọmọ mi lòkulò bẹ́ẹ̀ ni wọ́n bá lòyàn ara àwọn tó máa ń lò ní lòkulò tó bá fẹ́ fi wọ́n ṣe sẹ́ẹ̀sì ní sẹ́ẹ̀sì rẹ̀ mìíràn wọ́n á fi wọ́n ṣe tó bá ti lò wọ́n wọ́n á sọ wọ́n nù tó bá láìsàn wọ́n á sọ wọ́n nù tó bá kú wọ́n gbé wọn sí tó bá lò wọ́n tó wá lò ògo wọn ọlọ́run mo dúpẹ́ tẹ́ ẹ jẹ́ káyé lò mí nílòkulò tẹ́ ẹ fi mi fáyé láti lò mí nílòkulò tẹ́ ẹ fi ọmọ mi fáyé láti lò nílòkulò ọmọ mìíràn tó bá ti wà ní èjì náà báyìí náà ìbáwo náà jẹ́ oríṣiríṣi là ń gbọ́ wọ́n ti já ẹ̀fọn àtẹ̀dẹ̀pọ̀ wọ́n ti bá sùn wọ́n ti ṣe oríṣiríṣi ti fún wọ́n ti ba ayé ẹ̀ jẹ́ òun náà tó bá yá máa wọ́kùnrin kílífò bí ò jẹ́ kò rọ́kùnrin bí ò lè mú bí ò bá tí rọ́kùnrin kò lè jẹ́ kò lè mú àwa di pé ó gbúdọ̀ rọ́kùnrin kó tó lè ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe ọlọ́run ẹ̀ jẹ́ ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe gan ni I can't thank you enough this morning ẹbí aláìlára ẹ̀ mà ṣe o ọkọ aláìlọ́kọ ẹ̀ mà ṣe o ẹ̀yin náà lè máa tún ṣe ọmọ fáwọn ẹlòmíì tí ò ní ọmọ ẹ̀yin náà lè máa ń ṣe ìtùnú fáwọn tí inú wọn kò dùn ọba tó máa ń fi ọkàn ẹni balẹ̀ ọlọ́run tó máa ń múnú ènìyàn dùn ó ní in the presence of the Lord is a fullness of joy ọba tó bá wọlé ti ènìyàn tí ayé rẹ̀ máa ní ìtumọ̀ ọba tó bá wọlé ti ènìyàn tí ayé rẹ̀ máa ní ìmọ́lẹ̀ ọba tó bá wọlé ti ènìyàn tí ayé rẹ̀ máa ní tó máa rójú ọba tó bá wọlé ti ènìyàn tí ẹjọ́ ọlọ́run bá wọlé tò tòótọ́ á sì máa to ayé rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn wọ́n lè máa sọ̀sọ́kùsọ wọ́n lè máa ṣátá wọ́n lè máa sọ tó wù wọ́n nítorí pé ọlọ́run wọlé tọ̀ mi nítorí pé olólùfẹ́ mi àtọmọ mi nítorí ọlọ́run wà lórí platform mi àwọn ẹlẹ́mìí èṣù olè wá bẹ́ẹ̀ àwọn criminal àwọn olè àwọn apààyàn àwọn fraudster àwọn tó máa lọ ìlú òyìnbó láti lọ jí wọn lẹ́rù gbé jí wọn ní mọ́tò gbé jí wọn lówó gbé wà lórílẹ̀‐èdè wọn máa fraud máa ṣe oríṣiríṣi ṣáà máa wọn ò lè dúró wọn ò lè dúró wò ó platform mi ọlọ́run wà níbẹ̀ èṣù olè gbéná wò ó ta ló fẹ́ gbéná wò ó kò ní wò ó wọn ò ní lè wò ó ó ń gbóná fún ẹ̀mí èṣù kò ní lè wò ó èṣù ò lè wọ bẹ́ẹ̀ ó gbóná jù my platform is too hot for demon for evil people for fraudsters for killers for those who harvest part of woman may to stand they cannot stand it because the truth is here we have God we have the truth daddy I say thank you I worship you it's not because we open ourselves for Satan we open our pussy for the demon for people to see So we cannot do things of demon here. We are saying nothing but the truth. But it's hard for them to stand. It's only take the grace of God. For people who have the grace of God to listen because we are not of them. Olúwa ṣé, Olúwa Thank you, Lord. Ọlọ́run o ṣé, Ọlọ́run o ṣé, Ọlọ́run ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé this morning. This one little I brought for you. Mm, Daddy mi just gbà bẹ́ẹ̀. Ọlọ́run olúwa ọpẹ́ déyẹ̀ tí mo gbé wáyé olúwa gbà bẹ́ olúwa má jò kéré lójú ẹ bàbá gbà bẹ́ olúwa gbà ọlọ́run gbà ọlọ́run gbà ọlọ́run gbà ọlọ́run gbà ẹ ṣé gan ni o ṣé o bàbá o ṣé o lórí gbogbo àwọn ọmọ lórí gbogbo àwọn olólùfẹ́ wa lórí gbogbo ẹbí àtàrà ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o níbi tẹ́ bí wá sí ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé ẹ mọ̀ọ́mọ̀ kì í ṣe mistake it's not by mistake yeah we are not born èmi mi ò i'm not born by mistake Yes. I'm not born by mistake. <laughs> I'm not born by mistake. You have done things. O ti ṣe tí owó kò lè ṣe láyé mi. O ti ṣe many things bẹ́ẹ̀ ni. Owó ò lè dáyàn dúró sáyé. Tí ikú bá fẹ́ pa bẹ́ẹ̀ ni. Àkàìmọye àránsí àti àṣàṣì. Wọ́n máa sọ fún ẹ. Wọ́n lóòrí àlá tó ńlá ni wọ́n máa sọ fún ẹ. Pé àwọn ti lọ lé olóògùn. Àwọn tó ṣe é ó dà lé wọn lórí. Iṣẹ́ wọn ti dà lé wọn lórí ó dà lé wọn lórí gbogbo ibi tí wọ́n pinnu wọ́n forí ara wọn gbé àwọn ló sá kàbà kàbà kàbà kàbà kàbà kàbà kàbà àwọn ọlọ́kàn wọn ò balẹ̀ ọkàn wa balẹ̀ tó bẹ́ẹ̀ ní sẹ́pà ìyá olódodo yóò balẹ̀ bẹ́ẹ̀ ni olódodo yóò balẹ̀ bíi ti kìnìún bẹ́ẹ̀ olódodo yóò sì láyà bíi ti kìnìún ọkàn rẹ̀ yóò sì balẹ̀ olódodo nìyẹn àwọn ẹni bìrè ọkàn wọn ò lè balẹ̀ Auto Bola troublemaker ni ẹ má jò sọ̀rọ̀ ẹ bá platform ẹ̀ jẹ́ àṣìwò ògbúdọ̀ tó ń wọ̀n fẹ́ kó yìnbó gbọ́ they don't want the white people to understand they don't want me to speak that language they don't want those people that dey look at them like a good person to know the evil atrocity they are committing they, are, they have committed yes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 know the authority of God. They want to know the God that is with, with, with us, but they don't want to do the right thing. God is only for the faithful. Say, what before me, be righteous, be faithful. Yes, just like as your father have been faithful. That is Heavenly Father have been righteous and faithful. But they don't want to do righteous things. They don't want to be faithful. Yes, the trouble over me. I look at this. at time. A lot of people want to just study. They want to come around me. They say, send this one. They've been sending it for the past years. And the Lord have been putting them to shame. Even God brought them to popular and disgraced them. See here, they are not relenting. Because Satan is a shameless Satan. Devil is a devil, is a devilish devil. Devil is a devilish and shameless devil. So he refused. He said, no retreat, no surrender. And that fire is his home. He know he already has been disgraced. Oh, over my case enemy you are disgraced you are disgraced go ẹ lọ the almighty God is greater than me is bigger than you is more more more more than you tẹ́ bá lójú ẹ̀mí ẹ máa mọ̀ pé greater is he that is in me than he that is the world ó pọ̀ àwọn tó wà pẹ̀lú ẹ̀mí wọ́n pọ̀ jù yín lọ tó bá fi ara wọ̀nyí ẹ máa sáré ṣùgbọ́n wá fi òpin náà dààmú ọlọ́gbọ́n kẹ́ ẹ bá lè jì sọ́fìn yín kẹ́ ẹ bá lè máa ṣe búburú yín because ọpẹ́ ohun tó ní kẹ́ríkú bá ti gbìn òun náà ni yóò ká ibi tó bá ti ṣe òun náà ni yóò jẹ bẹ́ẹ̀ ni ó ní ẹ máa ṣe lọ kẹ́ ẹ bá lè jẹ́ yó kó bá lè bòyín mọ́lẹ̀ kẹ́ ẹ bá lè jẹ́ kẹ́ ẹ bá lè bẹ́ bẹ́ẹ̀ ni continue ọlọ́run ẹ ṣé gan ni o fún orí ọ̀fẹ́ rẹ ẹ ṣé sẹ̀ gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ lórí àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé tó ń bẹ níbi àti ètí òsì ní mi lórí àwọn ọmọ tó ẹ fún mi gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn gba ọpẹ́ gba ìyìn o ṣé bàbá mi o ṣé bàbá mi ẹ ṣé bàbá mi ẹ ṣé bàbá mi àdúrà olódodo ṣiṣẹ́ agbára ọlọ́run ẹ ṣé tẹ́jẹ́ kàdúrà wa ṣiṣẹ́ agbára ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé fún àwọn ìran tẹ́ fi wọ̀n wá alẹ́ àwọn ẹ̀mí òkùnkùn jáde àwọn alágbára ìkà tó fẹ́ wọlé alẹ́ wọn dànù ọlọ́run ẹ ṣé kì í ṣèmi náà agbára yín ni ọlọ́run ẹ̀yin ni ẹ̀yin ni o ọlọ́run ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ẹ thank you daddy this morning i worship you i worship you lord i thank you lord i thank you lord for everything we have today for what we are today and what we are going to be tomorrow where we find ourselves today and what we are going to achieve tomorrow thank you lord we say thank you for those who love us we say thank you for their life for those who hate us because they are hated by you because you have rejected them you say those who hate me you hate them those who call me shall be called those Those who wage war against me shall scatter there. They shall be put to shame because you have no respect of anybody. You are just God. Nobody can bribe you with their mansion, with their money they stole, with the crook they have done, with the crook business. Nobody can bribe you with their crowd. Nobody can bribe you with all things they believe they have. You are God. When it is time, everybody, they will expire and they will go. They will face the judgment. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé ṣe ọ̀pọ̀ ló tiẹ̀ lówó yẹn gan wọn nífọ̀kànbalẹ̀ they can't sleep wọn ò lè dúró bí ṣe ń sọ̀rọ̀ yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí wọ́n máa wò ní ṣọ́lọ́pọ̀ ò báwo ni ṣọ́lọ́pọ̀ ò wọ́n ti commit wọ́n dẹ̀ ṣẹ̀dí ọ̀dà wọ́n máa sá kiri gbogbo iṣẹ́ ọwọ́ wọn máa lé wọn gbogbo iṣẹ́ òkùnkùn tán ti ṣe wọ́n máa sá lọ́tún àti lọ́sì wọ́n máa pe ọlọ́pàá wọ́n máa pe IG wọ́n máa pe gbọ́ àwọn èèyàn kó ba lè bá wọn cover ẹ̀ṣẹ̀ wọn nítorí pé àṣírí wọn kó má bàa tú ọlọ́run ẹ káwa sá kàbàkàbàkàbàkàbà ká máa wá ẹni tá máa pè kiri ká máa wá connection tí ò sí ká máa sọ pé ẹ bá wa bò bò àfẹ́ káṣí yẹn tú o ààrẹ ìjẹ́ kí ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run ẹ̀ ṣe gan ni ọlọ́run ẹ̀ ṣe ẹ kú tọ́jú mi o àwọn tó ń lọ kiri nígbà mìíràn wọ́n máa dójú òṣì wọ́n máa dójú ẹ̀sìn wọ́n ṣáà máa ṣe bí pé inú wọn dùn inú wọn dùn wọ́n ti ń lá ṣúgà jẹ̀díjẹ̀dí dẹ̀ máa pa wọ́n létà létà ẹ̀ ṣe náà ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run ẹ̀ ṣe ọlọ́run ẹ̀ ṣe tẹ́ fún wa ní ìwà tútù tẹ́ sì fún wa ní ìwà pípé ìwà tó máa ń forí tì bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sílùú Canada ká wá síbẹ̀ ká bẹ̀ sí mìíràn pẹ̀lú àwọn èèyàn tó ń ṣiṣẹ́ burúkú bẹ́ẹ̀ ni kan ti sọ pé you see you have stone or you have done this no wọn lè sọ a ṣe lanu wa à ń dúpẹ́ à ń sọ̀rọ̀ o ṣe bàbá o ṣe bàbá tó bá jẹ́ pé wọ́n ti sọ pé ọ̀tá wa lọ jalè àbá lọ ṣe nǹkan tí ò dára wọ́n máa ní ẹ̀mọ́ ẹ̀rí orí platform yà kú wìtì wìtì wìtì wọ́n máa wo á ní ẹ jẹ́ ká tún lọ wo nǹkan tó ń gbọ́n bẹ̀ wọ́n máa wò wọ́n wọ́n èṣù á máa fi wọ́n ṣe lẹ́yà olúwa bó dúpẹ́ èṣù ò revival lórí platform mi olúwa ẹ ṣé olúwa ṣe olúwa ṣe pé ṣé òde ní ṣe revival níbí o ṣe bàbá hmm. ẹ ṣé bàbá ẹ ṣé bàbá ẹ ṣé bàbá I can't thank you enough in Jesus powerful name I worship God this morning Into Mumu mo mú wá lè yẹn to seven now I want to tell you for those of you who want to go to abroad good morning ẹ bá ti sọ pé ọlọ́run ẹ ṣé sọ́mọ èṣù lẹ́yìn ni tẹ bá wà ń bẹ báyìí ẹ sọ pé ọlọ́run ẹ thank you I'm saying thank you to Lord and you say good morning. Hmm mo ti lajú mo ṣẹ̀ lajú ni ṣá good morning o now i want to tell you something quickly before i that's what i just have for god this morning and that's what i have for you ṣé ti fetí gbọ́ pé mo dúpẹ́ fọ́lọ́run tí ohun ọpẹ́ bá wà láyé tí iná ẹ̀ náà lè dúpẹ́ ṣe ti yé mm, bọ̀ mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà lórí platform yẹn ẹ ní nǹkan tó yẹ kẹ́ dúpẹ́ fún so nǹkan tí mo fẹ́ sọ ní fún yín ni pé under this heaven you can see that i say good morning nigeria ṣé good morning most social Nigerians the message is this do you know ọjọ́ tí mo ti ń rìn àwọn fíìlù ìlú tí mo ti dé ó ti yẹ yín bẹ́ẹ̀ àti fíìlù ìlú tí mo ti dé ó ti yẹ I've uh, lived in this, a civilization country this Canada is one of development one of the most development country in the world one of one of them when you are talking about America, talking about Canada, you understand me? <laughs> you know we are talking about country that develop, okay? But what I want to tell you today that do you know that there is no place like Nigeria. I've never seen type of Nigeria before. Since and I search, I search, and I search, and I search again. I don't see kind of Nigeria, Nigeria country before. Do you know why? Nigeria is only place. Stay there, oh. If you are making money, even if you are stealing, you are doing armed robbery. Are you getting me? You are doing kidnapping. You are doing drugs. You are doing whatever fraud, yahoo, yahoo. You even harvest, you kill. Okay? You better stay in Nigeria. Because there's no country you can stay that will take key whatever Nigeria is taken from you. you I'm telling you this morning authoritatively that Nigeria have not seen a place like Nigeria that will condole a criminal. I've never, I search it for days now. This, this simple message, I search it for this. I say, please just show me. I've never seen, kò gbé a country that we condone when you know when you know people when you fraud eh your fraud will be forgiven when you do evil jẹ́ n Yoruba, ní Yorùbá Yoruba. I will speak Yoruba and I will speak English if you are tó o bá jẹ́ when you are a thief in Nigeria kí leléyìí kọ síbí. I'm speaking either you speak French if you speak French here or English or Yoruba or even when you speak uh, Hausa I will read for you I read Hausa okay I don't read Igbo I cannot read Igbo Igbo I don't know how to read the eh, Igbo book so any country I mean Nigeria I'm telling you now, I'm not saying that to people who are living right too. Even if you are a pastor, eh? You are doing evil, you are a ritualist, you are a killer like that. When you go abroad and start, you have such church, and then you start doing what you are doing in Nigeria, in those other countries, they cannot take it to. Nigeria is the only country that we that can condone you, that can take your any bullshit you are doing i tell you only nigeria can take the bullshit okay when you look at that time i don't want to mention name somebody was arrested in serving jail in america now and somebody also mentioned they said they want to go and take the person they quickly do something for the person not to you know you understand me they condole they pamper you because they know you nigeria only is only way only country you will have a shop you will display a lot of things money money that you reach and you will not pay tithes you will not pay offering and you will not pay tax as well tax you know tax is different for tithes tax is for the government okay Nigeria is the only country that can condone that can take that bullshit okay in this Canada or other country when you go to work like when you go to war, you get many may when you get you you get paid the work is registered you understand me you the work is registered you have to pay the more before before they give you your salary they remove all the necessary money that belongs to the government okay so i'm telling you this all right like this Canada now you know that we don't do birthday i don't know of other states but in Canada here okay the battery is down in this Quebec they don't do birthday like this morning I just saw some of my picture because my phone was telling me delete something I want to put them on the Facebook just to store it and for me to not to lose them you understand hey. so on this country you cannot just come out and say you want to do one birthday you do cake that tall from now down to heaven a cake that tall that is taller than the three-story building you cannot before anything secretly if the police don't bust you they will try to be investigating you you understand me wọ́n máa máa béèrè lọ́wọ́ ẹ̀ secretly pé kí ló máa ń dùn ní ẹlẹ́wọ̀n tó ń so àgòmọ́wọ́ they don't do here like you want to do birthday here cookies you don't even announce it to people that you are doing birthday Okay? If you are celebrating, celebrating big like that. They just celebrate today. Today is a birthday. People don't even bring it like that. Okay? So, I'm advising you. If you have a bad work, you have a bad character, you are a thief, you are a gbamagbama, you are also armed robber, you are kidnapper, you are terror, you are risk also. I don't want to call it once. You are terror and risk o ti gbọ́ abroad enough for you only Nigeria can condone that bullshit abroad is only I mean abroad cannot condone that shit only Nigeria can condone that can take that bullshit okay only Nigeria when they want to riot they they open prison now wọ́n lọ sí gbogbo àwọn tó wà ní prison ó ti yẹ yín it can happen only in Nigeria don't go to abroad because I notice Some of you, and that's why you see that you be seeing somebody like Bola. She suffering, oh, she's suffering. Oh. We have suffered before, not today. And God will not make my life be suffer again more than this. So if you are just planning suffer for me, don't destroy your economy. Any country you are, you are pushing and you are telling people to disturb my life. You will be confused to the level that you will not know what to do. And then you will be shame out of <laughs> the Lord will shame you out of this world, no? Out of this world. God will shame you. Mm-hmm. So all of you that is doing bad thing, that's why I say to you, I've never seen a country like Nigeria under the heaven, under someone. You know someone? Okay, ló ń jẹ́ someone, heaven, okay, yẹn là ń kó fúrufú, ló ń jẹ́ someone. I've never seen a country like Nigeria. Okay? A lot of things happen in Nigeria. People, it's only Nigeria, people be doing live chat, and some, a child will shout, No, no, and nothing will be done. And they still be dancing up and down, telling you that they are good citizens. It's Nigeria. Somebody will kill, celebrity will kill celebrity. And they still be making, well, they still be giving awards, going up and down, singing. Nothing happen. In Nigeria is people will steal all the people's money and they still be honoring them, clapping for them. The people that own the money, they will beat the person. They will tell you if you don't shut up, they will kill you. It's Nigeria that the monkey will swallow money. Snake. Ah, you àwọn ejò ní I say okay. ọgbà tí mo lálàá ń gbà yẹn pé mo pa ejò python lójú àlá yẹn. Òkè ogun tí wọ́n fẹ́ gbé ìlú àwọn ejò nílùú ẹ̀ ṣá. Snake will swallow money. And the snake, we cannot see the snake. They become a lè snake yẹn mọ̀ pé jòlá ni. Hmm. Àlá tí mo lá ń gbà yẹn nígbà tí mo lọ ṣe deliverance ní MFM ó ti yé mi ó ti yé mi ó ti yé mi. So please my advice is this o oh. if you are doing all this bad bad thing stay in Nigeria. Nigeria love you dey take any bullshit ẹ mọ̀ pé abiyamọ òun gbọ́ kún ọmọ ẹ̀ kó má ta tí wéré Nigeria yẹ they love their children so much they love their citizen there is no amount of sin they will commit like this especially when you darapọ̀ mọ́ celebrity or some people that you know well know àṣegbé gidi ló ṣe yẹn àṣegbé o ti gbọ́ there is no country that will take that nonsense yo so for that clap for Nigeria honour Nigeria. Believe in Nigeria. There's no country that will take that bullshit for anybody under this heaven that people be committing crime and they still be dancing, they still be happy, they will still be moving with confidence in the streets. Clap for Nigeria. If you don't celebrate Nigeria today, na you sabi o. If you are a criminal, you don't celebrate Nigeria, you don't do cake, three-story building cake for Nigeria, na you sabi o. Okay? Not even governments kò sí government will go government will come nobody will do anything to it okay mm-hmm. so there is no country like Nigeria if they born your mama well if they born your papa well just be like one thousand come and come and do all those bullshit you are doing in Canada here or doing in America and beat brother like like that you used to do things if they born your mama well come and do it Nigeria for that I clap for you Nigeria hero I clap Mm. I clap mo pàtẹ́wọ́ àtẹ́wọ́ yẹn gan ò dùn púpọ̀ mm. so there is no country like Nigeria okay so you criminals you fraudster you killer you terrorist you harvester of gbogbo kidney àti system you criminals be boast of Nigeria that live Nigerians so Nigeria that are practicing all this be boast of Nigeria. Even when you have government, you have law, the law is useless. They make it, not the law is useless, so they make it useless. So, clap for Nigeria. Nobody can take that boost from you. Okay? All of you that doing bad thing. Nobody. If a bad pastor, if you have uh, flaunting money, also, and you have not paid any money to the government before, you only be going to the office bẹ́ẹ̀ ṣe lè gba àdírẹ́sì nọ́mbà gọ́fúnà yẹn tẹ́ máa fìdí bá iye gọ́fúnà jẹ́ tẹ́ máa ṣe gbogbo ìjọba tẹ́ máa ṣe nǹkan mẹ́rin no country will take that bush from you o so clap for Nigeria and when you see elders those people who have rule that take you tẹ́ máa lọ ń sábà tán máa máa pọ̀ yín ẹ máa dọ̀bálẹ̀ fún wọn ṣáá ṣáá kò síbi tẹ́ ẹ lè lọ tí wọ́n máa gba gbogbo nǹkan tẹ́ ṣe tẹ́ ẹ tẹ́ ń ṣe yẹn wọ́n máa gbà fún yín o. bó ṣe jẹ́ people will tell me now yàtọ̀ sí pé kí wọ́n fún mi ní owó àbí kán fún mi lónà àbí kán fún mi lẹ́tọ̀ọ́ tèmi tán bá ń pin epo ní ibì kan kán ní ẹ̀tọ́ tọmọ mi rèé o ká fi bẹ̀rẹ̀ bísíǹsì tiwa àwọn ni ìsáfárìn di ẹ̀ṣẹ́ tí bá wà nàìjíríà ṣé mo fẹ́ lọ bá yín ṣàjálè ni àbí mo fẹ́ lọ bá yín gbébọn àbí mo fẹ́ lọ bá yín máa ta òbò àbí mo fẹ́ tà dí wọ́n máa sọ pé mi ìbá ṣé sọ́fánẹ́sì yẹn ò ní pọ̀ délé lọ àbí gbogbo ọ̀rọ̀ tí mo tẹ̀ tún ti ẹ bá tún sọ pé ó ń sọ̀rọ̀ wọn tú àṣírí wọn wàá máa gbọ́ ẹni tó bá ti tú àṣírí nàìjíríà ni pé àwọn máa ń pààyàn kán pa ẹni náà ni kò sí ìlú tó lè gbà fún yín o tẹ bá ti jí làárọ̀ tẹ bá ti rí àwọn tó ti rúùlù yín rí ẹ tẹ máa ń fi ọwọ́ tẹ máa ń pawọ́ padà fún wọn lójú ẹ máa pàtẹ́wọ́ fún wọn o ẹ lè máa gbàdúrà pé kó má tètè kú tá máa ń gbàdúrà pé bàbá wa ẹ ní tètè kú o à ń gbàdúrà kan máa protect yín fún yín ni ṣó ti yé yín òṣì jẹ́ o my advice for you there is no country like Nigeria o I tell you if anybody has seen country that are very good to their citizens like the way Nigeria do they should come and tell us they are telling you you are, you are not paying eh, kí lorúkọ ẹ̀ eh, wọn sanwó ẹ ní sanwó tight ẹ ní sanwó tax ẹ ní gbogbo owó tí àwọn èèyàn bá ní ṣọ́ọ̀ṣì tó pọ̀ rẹpẹtẹ. they need to be fighting government that government is not doing road and the road people going to church they say people are not creating job and then the the little little change people have they collect it and instead of them when a sọ pé kí wọ́n máa dá ṣọ́ọ̀ṣì kan àwọn tó bá dá ṣọ́ọ̀ṣì lẹ̀ kán dá iléeṣẹ́ sílẹ̀ sí ṣe ló dàbí pé à ń ṣe ìkà fún wọn want to isati you want to destroy Christian you know it's a country that everybody hate the truth so and the government also will tell you don't let them destroy you just shut up shut up shut up because in country the government also is afraid of you the crime you are committing so people have go come and go they are afraid of the citizen of Nigeria they say eh how can they they are not paying child benefit how would they pay child benefit they are the road is not shaking about the road is a matter. the light is not on the the people behind the light yóò fi lè hàn àwọn tó ń ṣèpàdé ní òkùnkùn báwo ni life ti fẹ́ hàn People will be practicing witches and wizards. Uh, everything. They will catch people say they are selling woman part. Which country can take that from you? No country. Oh. So manage and when you wake up in the morning, give thanks to God that you are created in Nigeria. If you killers are created in Canada by today, you'll be in jail or you dead. If you terrorists are created, maybe you are a citizen of one country like Canada here, by today you've go you've gone okay you won't be doing it I'm just be going like you know the government will see be uh-huh. Eh, eh. you oh, go, those of you organizing things to go and be attacking prison to open prisoners if you are in a uh, Canada I mean Canada or America citizen by today either they finish you up or you go for life jail and be in jail forever you understand me so there's no country for this and me personally for the country that tolerates bullshit for the country that have no say over their civil citizens that do evil. I give the kudos and the award to Nigeria. Nobody, no, no country like Nigeria. Hallelujah be unto God. Have a wonderful day. Oh. Anything you are doing that is bad, don't worry. You can only go steal the money. Even when you stay in Nigeria, you can steal people money from abroad, disturbing people's money, and then take the money to China. Go and buy China clothes and some things don't do any, anything o oh. and then be wearing it and then we after wearing it show it to us show it to everybody me too i will buy i'm also showing but i don't see my own okay and show it on the facebook and give thanks to god don't go to abroad though. all the clothes tí mo ti wọ̀ tó ti pé oṣù mélòó kan tí mo post to the facebook ni if my country now this country Canada if the government or anybody dey see those things dey report it last they say you saw. ìwọ ló ti wọ gbogbo to tó pọ̀ tó yìí you know what <laughs> they can, if they give you coins before they can give you stone without no coins this time around okay uh-huh. so no country again and I said no country again will take your bullshit from you all right so you want it that way continue good morning everybody have a wonderful day oh gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀yin ní àárín àfonífojì ikú ẹ̀yin tẹ́ ẹ̀yin láàárín àwọn kìnìún gbogbo wa tá a máa ń rìn láàárín àwọn kìnìún tá a mọ̀ pé kìnìún ni wọ́n apanijẹ́ ìkókò nínú ayé ọlọ́run o mo ní mi níbèrè kankan lónìí o ṣùgbọ́n má bínú dádì ṣáà máa wa àti ìdìfọ́ ọlọ́run ṣọ́ lọ́wọ́ àwọn ẹ̀hànnà àti àwọn èèyàn ẹ̀ka ayé máa ṣọ́ wa o máa ṣọ́ wa gbogbo àwọn èèyàn tó bá sì wà níbẹ̀ náà tó jẹ́ náà rere màá ṣáà máa ṣọ́ wọn ṣùgbọ́n ẹ máa dúpẹ́ tẹ̀lẹ̀ máa gbàdúrà fún gbogbo àwọn olórí tó ti lọ àtẹ̀tó ìwà láyé wà ń bẹ̀ ṣó kò sí nǹkan tí ẹni tó lè gbà gbogbo bullshit yẹn àwọn ọlọ́pàá yìí náà tó ti wá tó ti lọ ẹ̀yà máa gbàdúrà fún wọn àwọn tó ti kú náà ẹ máa gbà ẹ máa ṣe ọjọ́ tọ́sídẹ̀ tọ́sídẹ̀ ẹ máa dín àkàrà fún wọn ṣé ti yé yín mhm. so they love you they love you gbogbo yín tẹ bá lọ bá wọn tẹ bá sọ pé ẹ mọ ẹ ti pààyàn o ọmọ yín leléyìí o èèyàn kan yín leléyìí o ẹ bá ti fún tí tó kìn tí ò lè nà tán tí ò ní tó nà nígbà kan tí ò tiẹ̀ tó nǹkankan á ní òkè ẹ̀yin náà sọ fún kó má ṣe bẹ́ẹ̀ mọ́ àgbà àkọ́bà yín ẹ má lọ ṣe sàrà fún gbogbo wọn They are contribute one thing or the other to your life. There's no country you can live like that, Nigeria. Okay? So just go for holiday, go for wherever, all right? And continue to do your activities in that country. And ẹ má yájú sọ̀gá yín o. Not that pé wọn kò sófin o, wọn kàn pardon yín náà ni o. To show love is part of love o. It's part of love o. Uh-huh. So, and stop complaining. Stop complaining that they don't love you if they don't love you you commit offense. they, they won't ask you for it ah ah if you commit offense, they won't ask you for it you dàgbòrò orú wọn ò ní béèrè fún yín wọn ò ní mú kò sí nǹkan kan ah, they love you kò sí ìfẹ́ tó tó yẹn tẹ́ bá wo ọkàn àwọn èèyàn ní nàìjíríà they look at you like a film house like a cinema they they look at you don't know that you <laughs> they look at you bye for now good morning have a wonderful Monday èmi àtàwọn olólùfẹ́ mi wonderful monday gbogbo ẹ̀yin fíù tẹ̀dẹ̀kù tẹ̀yìn kọ tẹ máa ṣe like and love sábẹ́ platform mi tẹ́ ẹ̀ ní lísìn tẹ́ wọ́n máa sọ pé kò pé màmá ẹ̀ ẹ màmá mi tí mi bá ti pè bá mi pè wọ́n àwọn ọmọ tí mi bá ti pè àyẹ̀yìn òyìn tí mi tẹ́ fẹ́ kí n pè tí mi pè ẹ bá mi pè wọ́n àwọn tí mi bá ti fẹ́ tẹ́ fẹ́ kí n reconcile pẹ̀lú tí mi ti reconcile pẹ̀lú ẹ pẹ̀lú ẹ god bless me and you.